فنقول الحديث الموقوف ما أضيف إلى الصحابي قولا له أو فعلا قولا له أو فعلا ولا يتجا فيتوقف ذلك عليه ولا يتجاوز به إلى الرسول صلى الله عليه وسلم تجاوز به إلى رسول الله صلى الله عليه وسلم سواء اتصل إسناده أو لم يتصل سيدي دمون كاكو سيمون سوى بيت يا بون أما قولا له أو قيلا فيتوقف ذلك عليه فتقف ذلك ولا يتجاوز للرسول صلى الله عليه وسلم اتصل إسناده أو لم يتصل فقد أتى أهل العلم بما أتى به الشيء الإمام المحدث أبو عبد الله الحاكم في كتابه علوم الحديث في علومه مثل لذلك فمثال الموقوف المنقطع مثال الموقوف المنقطع الثاني ما ذكره أبو عبد الله في يومه من حديث عبد الله بن وهب عبد الله بن من؟ أخ مزوان أخ أخبرني محمد بن عمرو وهو اليافي المثلي اليافي المثلي عن عن ابن جويد Thank you. عن سليمان ابن موسى قال قال جابر بن عبد الله رضي الله عنهما وارضاهما ọmọdáṣẹ́gbé tí ẹ rí méjèèjì lápùlẹ̀ tùlé àlè tún ilé àtìlé torí àwọn ọ̀pẹta ń kọ́ sí ilé àṣìlẹ̀ قال إذا صلت فليصم سمعك وبصرك من المحارم ولسانك عن الكذب ودع أذى القادم وليكن عليك وقار وسكينة ولا تجعل يوم صومك ويوم فترك سواء ثالث هرم ليه راجب شجرة صوت إذا صمت فليصم سمعك وبصرك من المحارم وكانك عن الكذب وجاء ادى القادم وليكن عليك وقار وسكينة ولا تجعل يوم صومك و... يوم فيك سواء ó Thank you.

الصبر والسكينة منقطع لأن سليمان ابن موسى لم يرى جابر ابن عبد الله ولم يسمع منه هذا الخبر Thank Nana Süleyman. Musa al-Asabi. Musa al-Asabi. لن يرى لن يسمع Thank you. أيضا لما جاء في كتاب الحاكم للموقوف المتصل لمن ومثل الموقوف المتصل إلي ولم يروي كما بقى قبالي وان بيجي كاو دفع كذلك ولم يره ẹ̀dìrí bí wọ́n ni fẹ́rẹ̀ rẹ̀ alìmọ̀mọ́dá àwọn ìjẹ́ ìdàgbò mọ̀dúnmọ̀ lẹ́ lórí o èmi náà ti tráyẹ̀ kọ́lọ̀mọ̀dù ọkọ́ jẹ́ ẹ̀ríkà ìfẹ́rẹ̀ mọ̀ pọ̀ Abu Mu'min náà وفي موقوف المتصل ما ذكره الحاكم أيضا في علومه سلم الحديث ابن سنان في الحديث بالله عن عبد الله ابن أبي الهدي ابن من؟ Hmm. عن أبي هريرة رضي الله عنه في قوله تعالى لواحة للبشر kátókò nàìjíríà tó lè ṣe láti pè àdídì mọ́kú ọ̀rọ̀ yẹn sàábé lọ sọ iṣẹ́ yẹn sàábé ló ṣe ó lè jẹ́ṣẹ́ ó lè jọ́rọ̀ ọ̀dọ́dọ́ ànàbí àrá ó náà wá méjì inú ìbẹ̀rẹ̀ Abdul الله ابن واب عن محمد ابن عمرو وهو اليافعي المصري عن ابن جريج عن سليمان ابن موسى عن جابر بن عبد الله إذا صمت هم جابر شكوي يجوك له توبات الدوي فليصم سمعك وبصرك اتيرنا بدو بوغباوي ojúrọ gbọ́dọ̀ bọ̀ gbàwẹ̀ mínà lè máa rí ní gbogbo tọ́lọ̀ bọ̀ ahọ́n rẹ gbọ́dọ̀ gbà wẹ̀ kó ń bi kí ni ìrọ wàdà adal khadi tó o bá ti gbà wẹ̀ ọ gbọ́dọ̀ fi ara ní ẹnì kankan tó bá jọmọ ọ̀dọ̀ rẹ ọmọ sẹ́bi ọ gbọ́dọ̀ bu tó bá gbé síbi tá a gbé sínú ẹgbẹ́ rẹ wọ́n ti fúláwà alẹ́ fúláwà bá gan. Thank you. kí ló dé dájú gbogbo èèyàn ó kálukú ń tó dájú pariwo Ọmọ pìjọ́ bẹ̀ láìké sáàrí. Àbúgbò mi paná, gbogbo wá sí kò bá sí. Wọ́n dẹ̀ àdàlùkọ́ di fọ́fàára ní ẹmọ ọ̀dọ̀ rẹ̀ jọ ọlọ́mọlọ sẹ́ndì owó bọ́rọ̀ sẹ́lù orí sọ́jà àkáàtì sọ́jà lọ sẹ́lù orí 12 million 500,000 méjì ń gbé ìdáǹtì aláìsí ìdáǹtì ọ̀sọ̀gájú wà látẹ̀dì àlìyọ́mọ̀ sọ́ọ̀mìká wà yọ́mọ̀ fífìríká táwà àà jẹ́ yóò gbọ́gbàgbà wẹ̀ mọ́tì ọ̀jẹ́ kújọ ọba gbáwẹ̀ àtijọ́ tó gbàwẹ̀ náà bá ṣe pé ayé babajà jẹ́ ọba yìí lágiri kọjá bí ẹ̀rọ ṣe ń bá ṣe tí ó ti ẹ̀wà gbìn yà tí èé ṣe ti pé ebi lọ́rọ̀ àwọn gẹ́gẹ́ ìyọ́n jẹ́ pé ìṣiṣẹ́ rẹ̀ ìjẹ́tọ́ òmẹ́mbẹ̀ nítorí pé sùlẹ̀ máa múlò ní ọ́sá ohun àti àbú wọn àti jábí ọ̀bẹ̀ náà àdé bẹ̀rẹ̀ ó ti kí ni ó fòjú ra wọn. àwa ní mìsáàlù mi tó jẹ́ ti protective òmìnira wà láláyé náà مثال المتصل قلت ابن السنين أنا بلاقي ابن أبي هذيل عن أبي هريرة يقول له يتعلق باللواحة في البشر سيتم اللواحة لا إله إلا الله سيتم هبور كانه أيوه إن جنة ما لواحة في البشر ibi ọba على يوبك yóò bò kalẹ̀ báyìí kìí ṣe pé لواحة bọ́mọ̀ rẹ̀ wí sí أبو هريرة تلقاهم جهنم صبر يوم القيامة فتلقاهم لفحة لم تترك لحما على عظم إلا وضعته على العقارب alálẹ́ àròkìb kí ni àpẹẹrẹ àròkìb mọ̀ jẹ́ òrùkúbù ni kí mana òrùkúbù òrùkúbù yìí màá ní rẹ̀ pọ̀ nínú ìdílé wa ó ní mana ní jọ́gírafì ó ní mana nínú ìdí lábá gangan ó ní mana nínú àdọ́wọ̀ ara wọ́n sọ̀rọ̀ nípa àtẹ̀síru àtẹ̀síríṣi àmàtẹ̀síríṣi anatomy nìjẹ́ àtẹ̀síríṣi pínjẹ́ àtẹ̀ṣẹ̀ríhù onífọ̀pọ̀ فقمني قال ترى بينهم أبو هريرة قال تلقاهم من تلقاهم جهنم يوم ماذا فتلفتهم لفحة لم تترك لحما على عظم إلا وضعته على الرقيب tí wọ́n tí ó gbẹ̀lẹ̀ kìí ẹ̀mọ́ lórí ọ́fẹ́ tó ayà ilé o àwa ni kíndògbà ìkìyàmọ̀ jáà ní ọmọ wà pàdé àwọn tí ó wọ ní oṣù lọ́dọ̀kùn jẹ́ wọn bẹ́ ò lọ́dọ̀kùn lọ́dọ̀ ní kọsílẹ̀ ìfáwọn làfàkẹ́ni yóò wà láwọn ìlà wàgbàtí àlálẹ́ àrọ̀ kì í sẹ́rí rùkúùbù rùkúùbù ẹ máa wo ibi bọ́lá sí dáyà báyìí rùkúùbù wà ní igbó fi mẹ́ni rùkúùbù ilẹ̀ tó jẹ́ pé o lè tí ò sí fẹsẹ̀ lásán àwọn ibi tó ń bá ṣe bẹ́ẹ̀ lórílẹ̀ nínú geography wọ́n máa ń pè bẹ́ẹ̀ lábáwá wá ní òwe láti bi rúgùbù torí wípé àrọ̀kọ̀ kí ma ní àádà rọ́jùlù màárù ẹn tó jẹ́ pé kò sí tọrọ nínú tẹ ẹ bá dá nǹkan pọ̀ rí kẹ́ẹ̀rí sí mi bẹ́ẹ̀ bá bá jókòó pọ̀ ẹ̀ sọ̀kùnrin bẹ́ẹ̀ bá bá wọkọ̀ pọ̀ ọ̀ràn ẹ̀ lè dúró lẹ́gbẹ̀ẹ́ lórí ìran màrúkù ni so ẹ wá máa wo ìmọ̀ ọlọ́run àwa ní ẹni tó jẹ́ wípé ọ̀sọ̀rọ̀ ìké babẹ́ kánà màrúkù bímọ wà rí ìdílé kánà màrúkù bímọ rí ìdílé rògbò sáàbà mi lọ lóòótọ́ wà wá àyà tẹ̀sí kankan bẹ̀rẹ̀ tí òfin ní jẹ́ ọjọ́ mọ̀rọ̀ fún hal tafsiru sahabi min qabili al-marfu kí sàbẹ̀ bàbá ni túmọ̀ àyà táàsì ní nǹkan mẹ́tò túmọ̀ rẹ̀ sáà lè pè ní mọ̀rọ̀ fún pé nǹkan náà kò kú lè sọ nǹkan gbọ́lẹ́nu ànábì lọ sọ. ففي هذا لا يكون هذا رفوعا لماذا؟ لأن تفسير الصحابي لا يكون من قبيل المرو إلا إذا كان متعلقا بسبب نزول الآية بخبر الصحابي ومثال هذا ما جاء في الصحيحين من خبر جابر ابن عبد الله قال كانت اليهود تقول من أتى امرأة في قبلها من دبرها جاء لولد أحوله فأنزل الله قوله تعالى نساؤكم حرث لكم فأتوا حرثكم أن شئتم كم يظنيكم تفسير الكتاب بس nípa bí في kó ṣé ọ̀rọ̀ yìí kò lè jẹ́ òǹkọjà sọ ní tọ́ bọ́ bàrà bí lò fi ìtumọ̀ a máa gbà bẹ́ẹ̀ tọ́ wípé ọ̀rọ̀ sẹ́yìn ó ní bá ṣe pẹ̀lú sábàbí sísàlẹ̀ ayà wọn ilé ìlà wà hàtún lè bẹ́ṣẹ̀ káàkiri bá fẹ́lẹ̀ ìtú kò tí tó wà ní fúrújà àti onímọ̀nà mi alérò mi ṣùgbọ́n àdìsí tí ọ̀rọ̀ tí kílókọ̀ rẹ̀ bá ní ọ̀rọ̀ tó wáyé nípa pé ẹ̀ sì wá pé ayé ìtàbábẹ́ túmọ̀ rẹ̀ ń tọ́pa sábàbí rẹ̀ òun rèé o agbọ́dọ̀ rí ń tọ́pa sábàbí wọn ọ̀rọ̀ báyìí sọ̀kalẹ̀ èyí ká lọ́sẹ̀lẹ̀ àti ìrìtú ó kúrò rọ́pò ìní ọ̀rọ̀ ànàbí ìsìrètì bá kí lẹ́rì jẹ́ àmì àbí tẹ́bí abdullahi àbẹ̀rẹ̀ àbí tàkọ́ ọmọ bukọrọ ọmọ sọfẹ̀ yìí mà ó ní káńtì yẹ̀hó tí a mọ̀ àbára bàjínà kẹsẹ̀ yìí ni wọ́n àwọn haúsá tà sọ̀rọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wà láti pọ̀ ju wọn mọ̀ ń já nǹkan kan àwọn yẹ̀hú bí ẹran bàbá bàbá wọn ti wá sí Mẹ́dínà níjọ́ tí wọ́n gbà pé ànàbí yẹ̀yẹ̀ ìgbà tó lọ́run sọ yìí sísìn bẹ̀rẹ̀ lọ́wọ́ àwọn yìí kò wulẹ̀ síbi ọlọ́run ti mọ jáde rà israelite rẹ̀ lọ́jọ́ ọba ní israelite náà lọ́jọ́ ọkàn wọn balẹ̀ wọ́n wá ń tú gbogbo òdodo lẹ̀ ní tẹ́mù náà bàbá ọkọ̀ ẹjọ́ ẹjọ́ lọ pàdé rẹ̀ gan ìyẹn fi síwá méjì náà generation ẹ lọ ọdún tí ìbàdàn bí ìdè generation mi tó lọ tí lọ tí lọ àwọn ọmọdé wọn wọn ti wá wà mí náà àwọn akẹ́kọ̀ọ́ wa máa ń wọ̀n báyọ̀ àti fèrè torí pé wọn kò sí àmì lọ́dọ̀ kọ́dà àwọn kòrìṣì náà máa ń pọn wọn lé tí nǹkan mi bá dàrú gbà mí kí ẹ pé wọ́n sẹ̀sìn wọn o wọ́n nà sẹ̀sìn wọn wípé nǹkan báyìí dàrú máa lójú kí n jẹ́ ìka sí wọn ò bá wọn sẹ̀sìn wọn ṣùgbọ́n wọ́n máa ń fún ọ lọ́wọ́ àwọn yẹ̀wúdí ọwà máa sọ àwọn haúsá tẹ́sọ́ ìgbà ìjà abúntẹ̀ ìjà yìí ha mẹ́sẹ́yà ń bọ́ sánà bí gbẹ̀yìn bàbá dé ẹ méjì ọba yẹra rẹ̀ yìí ìlú tó bá mọ̀ pé tí ìlú bá tuntun ó tuntun jà nígbà sánà bí gbẹ̀yìn bó dé ọba jára wọn lára àwọn ọ̀rọ̀ tí wọ́n ti wá máa ń mú lọ́dọ̀ àwọn yẹ̀wúdí kò ní pé àìsúmẹ́lẹ̀ tó ẹni انتوا تجيبوا نجي يقول حديث خزيمة ابن ثابت الأنصاري هذا الحديث أخذ إمام لا إله الشافعي في مسنده ترى المسند إمام أحمد الشافعي هو kíní ìlú bí ẹn pé ń fi ṣùgbà fún ìnáná lẹ́yìn àti kí ó dákẹ́ lóra tí àwọ̀ ìgbà fún ìnáná ìpínfẹ́ ojúṣe àfààní bá ti ń bèèrè tí àmẹ́wà tẹ́ ẹ̀ẹ̀ ní méjì ń bẹ̀ ebi ń gbà tí èsè owó mi ní ìfìrà ẹ̀yìn náà lẹ́ra kan gbóni àbò ṣe abẹ́rẹ̀ lálẹ́ ní àrò àbíká ìfàsíkò díẹ̀ ẹ́ àpàrí so ẹ mọ̀ ẹ̀mọ̀ wọn bọ́dọ̀ wá kàtí àdé láwọn sọ 50,000 ẹ́ láwọn sọ 400,000 ọdún àtàrà ọjà ogun ọ̀tọ́ dájú gẹ́gẹ́ ojú tó lè àwàlẹ́ ọ̀tọ́ lè ìbìn láì tààrà ìbìn láì tààrà lẹ́ẹ̀dẹ̀ẹ̀dẹ̀ẹ̀dẹ̀ẹ̀dẹ̀ an sàn jókòó pẹ̀lú sọ̀hábà ń jókòó فجاءه رجل يقول قبلهم يا رسول الله صلى الله عليه وسلم عن اتيان الرجل امرأته في دبرها انا بيت سين اللي شو بهلتين انا بيت حلاله اه مي فو كبيري بوي دونو انا بيت جيلي لانا بيت هن انا بيت وانو بيتين سي انا بيت علي بالرجل ايبا بينو ندي لغا علي انا بيت انا بيت كيف قلت في اي الخرزتين في أي الخصتين في أي السجبتين أمن دبريا في كبريا فنعم أم من دبريا في دبريا فلا إن الله لا يستحي من الحق لا تأتوا النساء في أعجازهم وكل من يومجي ولومي àti tó fi lábá mi tó sọ òmèjì ó tó fi lábá kẹta bí tó láti ẹ̀yìn bọ́ tí á yẹ ilé ọmọ gangan wájú ṣe lómi halali tí bó dákọ̀ fún ọ̀rọ̀ àbílátẹ̀yìn bọ̀sọ́mùsù haramu nìyàn ọlọ́run ètí yóò dodo ẹni bá súnmọ́yàwó rẹ̀ nínú kọ́lá ìwáyà máa máa wà pé màlẹ̀rọ ń yóò ṣòfò ní màlẹ̀rọ ń ojú rẹ̀ awálẹ̀ ní tí dọ̀nà ju rẹ̀ ọmọ káwọ́kì gbogbo àná màlẹ̀rọ ń ẹni ẹ̀yìn ni ọmọ jẹ́ màlẹ̀rọ ń ó súnmọ́ olè gbókù gẹ̀ màlẹ̀rọ ń tí wọ́n wà tí ìmú àárẹ̀ ní ọmọ ṣe ẹsàmà símà lọ bá ń torí wọ́n ẹ̀ṣẹ́ ìsìnlẹ̀ ń gbalada torí ẹ̀bá wọn olówó èpè sẹ́mà ní yóò tún àgbára wọn tí wọ́n ti ṣe pé ìsìnmà tí wọ́n sì yọ̀ǹda fún ọ pé máa bá ń polówó rẹ̀ lábẹ́ adálọ́mà wọ́n gbalada lọ hmm, ó sì jìnà sí tọ́lọ́hún ah, gbogbo ẹ̀yìn yọ́ máa faníkà tó ra wọn gbogbo ọkùnrin tí bá ń súnmọ́ ìyàwó rẹ̀ lómùsùn ìsáàbù obìnrin ẹ̀sọ̀ kọkùn ìsọ̀pin wọn kan jẹ̀mọ́ ṣe ń tí ìsáàmù fi tẹ̀lélé ṣe tí ìsáàmù fi tẹ̀lélé ẹwà ṣe ẹ̀rẹ́sẹ̀ bí wàhálà kékeré lẹ́bọ́ fi lọ ní ìrànlọ́wà lẹ́ẹ̀bọ́ lẹ̀ ń gbé ọlẹ̀ gbé kí ẹnìkan lọ́lọ́bá ń gbá kí ní kan lẹ́wọ́ pọ̀ sásùgbà wo ẹni tí wọ́n mú sí ẹ tí màbí kan tí ò rí ẹ̀ gbà tẹ́lẹ̀ gbà yẹn lẹ́ sọ wá ń pé fátí àwòrán kankan kíní kan ọ̀rán kankan sẹ́kùn ìtẹ̀síwájú bọ́ àwọn èèyàn ó sì gbé ọ̀rọ̀ ìrọ̀ wáṣá àyòrúdó wáṣá ìyọ́ nítorí pé kìí ṣe gbogbo èèyàn lónìí láàkáyè àti máa jọ ẹlòmíì o ibi táyé ẹlòmíì dé gan ọlọ́run lọ́sàyé ẹ̀ bẹ́ẹ̀ o bùkátà lọ́tọ̀ bùkátà lò sí ó sì ń dára ẹ̀rí gbogbo gbà kò jẹ́ ọjọ́ tí bá ń gbọ́ ní ọ̀rọ̀ kan tí bá ní ìṣẹ̀lẹ̀ burúkú ní ilẹ̀ àṣẹ ìmúkọ̀ tẹ́lẹ̀ yìí lọ náà rí ní gbogbo àwọn èèyàn pọ̀ táwọn wọ́n ló fi láyé pé afẹ́ ìjọ kìíní kan sọ kìíní kan sọ wa lè rí bí ó sì lè má rí bẹ́ẹ̀ òótọ́ ni inú ìkọ̀ gbọ́dá tún ayé rẹ̀ gò fún láyè. Ànásù akìsàrò ń fa lùbọ́wà ń lùbọ́wà àhírí. Tẹ̀búdú láwùn. ليسوا بها لمعاني تبدو له ليسوا بها لمعاني تبدو له ليسوا بها لمعاني تبدو له ليسوا بها لمعاني تدفعه لقشور وبالقشور قوام قوام واللبها خلاصة الإنسان واللبها خلاصة للإنسان واللبها خلاصة للإنسان Àníṣọ́ fẹ́hùn fọ́lúgbọ̀ wà rí àkọ́kọ́ mọ̀mọ̀ bí Adama, ìjọba hàn sí lóyé wọn. Ká gba ọ̀pọ̀ láàmù, ká fi mú kò mú ọ̀pọ̀ ọ̀rọ̀ bọ́ọ̀dẹ̀ ọ̀pọ̀lọpọ̀ تدلونهم ليسوا بآبائهم تدلونهم ليسوا بآبائهم ẹnìkan fẹ́ sọ ara rẹ̀ pé ayé gba tó òlé ò lẹ́yìn kọ́wọ́n ni wọ́n mọ̀ tó kọ́ fún gbàgbogbo nàgọ́dà ìlú lẹ́yìn tó rà á ọmọ bọ́ bọ́ bọ́ jàre ẹ̀ bẹ́ẹ̀ bá sẹ́yìn lọ pé àwọn ìgbèrò wa kò tó pọ̀ dáadáa ẹ tó sojú ọ̀rọ̀ ní mẹ́rin bàbá ní kẹ́nìkan wà tó gbọ́ bó ń kó fà wá ṣẹlẹ̀ tí wọ́n sì wá máa jẹun àràárọ̀ ní ọ̀rọ̀ jẹmọ́ èèyàn mí ò ní fẹ́ fi hàn tó lè mọ̀nà tó lè gbàtọ́ pípẹ́ láti mú gbogbo òdì èmi rẹ̀ ẹ̀jẹ̀ àjẹsòrò ìjùlé lọ́wọ́ nù sẹ́ẹ̀rẹ́ tí ń bá wá sọ̀rọ̀ ọkàrà lọ́lẹ́gùn àṣọ ẹ̀yẹ́ ìyẹ́rìnlá yáwó tí ó ń lọ́tọ̀ mọ́bí ẹni wípé èèyàn wá mílíọ̀nù jẹ́ nílé òun lójúmọ́ èèyàn mélòó ni ó farabalẹ̀ tí ó wò pé a ah, èjò lọ́wọ́ náà wọ́n sáré sọ ibò wà tọ́jọ́ wípé tí ọba kásùn bá báyìí bí ìdù ààrẹ ló dìjọ́ náà ló ti dé mọ́sálásí láti rí ìkókò ìgbàgbà àṣòjì ọ̀nà ẹgbẹ́ ní ìdásùn pé ah, ló gọlọ ọgbẹ́ tó má bá ń sa fún bájú lọ́la five hundred thousand wọ́n fà àṣòjì gbọ́mbì kan ní so àwọn àgbàlagbà tí wọ́n bá ti rí pé à láàṣẹ kiri láàṣẹ kiri wọ́n mú fọ́tọ̀ àwọn pé à láàṣẹ kiri ìdájúbọ̀rọ̀ ní ìdájúbọ̀rọ̀ náà gẹ̀ láàṣẹ kiri ni Ẹgbẹ́ ọmọ tí wọ́n mú ti lé ní àwọn kan jú ìbí ọlọ́lọ́wà sí ìsinmi kí lọ fẹ́ fàkàdúnmọ́ dáadáa èyí wà sí gíga wọ́n ti tẹ́lá mọ́ta ní orúkọ pẹ̀lú bàbá ilé gbogbo àwọn tí ń bẹ ní ìṣàfọwọ́jú ẹ̀dá mi kọ́kọ́ ṣe bá dán kàtí nàmbà àmà ṣe ń di owó sùn dájú mo fẹ́ fún ọ ní five hundred thousand ẹ̀dá wáyé pé kò lá kàtí nàmbà màá fún ọ ní káṣí ìgbébà yìí náà. mo lọ pé ó ní ìdìbò o àkàtì nàmbà wà mo ti lè gba káàsì ẹyọ pẹ̀lú ẹ̀ ní. ọkọ kò máa fọ́ sọ́ra wọn a rẹ́ni tó jẹ́ pé kò sóye fún pé ẹ̀rọ àdìrí àdìrí ẹ̀ náà lọ́lọ́run tó ẹ̀ ọ̀fẹ́ wọ́ọ̀kẹ́ náà kò dàfẹ́ lásán ọ̀fẹ́ wá kẹ̀kẹ́ kẹ̀kẹ́ ní bẹ́ǹdì ooo ẹ̀yọ wọ́n pín kìsímù kìsímù kìsímù kìsímù kìsímù ọ̀nà tàbí ọ̀nà máa gbóúnjẹ fún tí wọ́n máa gbóúnjẹ sẹ́nu ọ̀nà ọ̀dọ̀ àwọn obìnrin o lásìkò tìkàfù kun kalu kun sa ah mo se ran fitina ni wọn gbogbo tọ́wọ́ ti ga fún ah sars ìyẹn máa rẹ kankan ah kí là wá dé báyìí kankan ẹnìkan ní ah ibi sọpọ́tò rẹ̀ pẹ̀lú obìnrin wa ti káàbò ah, olùsọ̀rọ̀ sanu kò lè rí obìnrin wa ti káàbò mo parí sábẹ́sì nígbà tí mo ní máa dé ju ọ̀rọ̀ lẹ́yìn ẹ̀ka mi nígbà náà wà ní yunifásitì àti parí sábẹ́sì náà ọ̀kan rẹ̀ kí náà ọ̀wádìí kọ̀ọ̀kan àti káàkiri ọ̀dà ọgbọ́n àwọn wàlọ́ ẹ̀ lò ní ìtẹ̀lẹ́gbẹ́ tí ó di kọrọ ẹ̀bọ́sọ̀ ọlọ́nà in tó easy wọ́n sì sọ di ìnira indirect tí ètò ń sẹ̀tọ́ yìí ah, ọlọ́run ti àjíjẹ́ ọmọ ògbòlàdé ẹ̀hẹ́ ọdún lẹ́wọ̀n in epo ẹ̀yìn èso ní wòbílùkù ṣúrùkì wà múhùn ọ̀pọ̀lọpọ̀ ọmọ nàbí àdámà wọ́n ọ̀tà sí ẹ̀ tí wọ́n fún lẹ́yìn owó wò báyìí owó sọ́hùn tí lè rí rẹ̀ nìyí ọlá kò dùn in tó ní ìdì ní pé ọ̀pọ̀lọ sọ pé jẹ́ ń fọ́ ilé ìrìnà ọ̀fọ̀ bó ṣe sí báyìí ogun lọ́wọ́ kàn ní fóbulí kò ṣúrù wàbílí kò ṣúrù kì wá bọ̀ wọn ọ̀tà sí èpo ẹ̀yìn nǹkan tí èpo ẹ̀yìn nǹkan ti tiẹ̀ lọ́rùn ó sì lé wọn sá wọn ò fẹ́ mọ́ ti lẹ́nu rẹ̀ ọgọ́rù èèyàn ní ọ̀sọ̀ yìí rùn èèyàn pé tí bá yẹn sá dé bùkà ó tó bùtán ó yá ó tó padà dá ó tó bá láyé lọ́nà ó sọ ẹ̀mẹ́ òun náà ó tún síyàn náà nígbèsè ọba yìí wáyé ti kàn ó sì wọ́n ní kí ni yóò nígbèsè tó rí yẹ́lò kanú rẹ̀ àà tí wọ́n jẹ́ kí ní jojúmọ́ ẹwà wẹ̀gbẹ̀ mẹ́ fi sọ́nù kí wọ́n léèyàn láti nítorí ẹwà máa wùgbọ́rọ̀ náà ló gbúlọ̀dọ̀ lárúbáwá tí wọ́n ti yọ làkáyìí gbogbo mayu kálù dáàkìlù húwà yúrùmá kọ̀ríjòrò láti lè lúgbùnù gbogbo ń tọ́jẹ́ pé wọ́n máa jẹ tinú ẹ̀ ni wọ́n máa lẹ tìta dánù lábá ń pè lúgbù ẹ̀sìtìlá àkáyè náà in tí ọkọ̀kọ́ máa rí tí ò ní ìdì ní ibi tí lọ gẹ́gẹ́ inú ni ọwà wà lúgbù kéèyàn wá gbé tinú tòde ágbòkù lásọ̀kìlì Nukula sọ̀tí lè ta ni wọ́n lùkú àwọn nukula sọ̀tí lè ta ni. Àwọn bẹ́ẹ̀ wo ìgboro tẹ́ tẹ́ bá ẹ máa wọ àwọn tí a máa ń kó ìyànjọ láti dàlú láti jáde síjọba. Kò tó tẹ̀jú mélòó. Kẹ́ẹ̀sìn gbọ̀ pé nínú Ìbàdàn lónìí o, wọ́n pa ọdún lọ́nà mẹ́ta, wọ́n wá kí n ti súyà. Àwọn èèyàn àwọn tó ìṣẹ́ omi tí àfẹ́ lórí fún wọ́n wá ń pé búfẹ́ ni ó bọ́ fẹ́ pẹ̀ jẹ́ fẹ́rẹ́sẹ̀ ẹ̀fẹ́ jamọ́ àwọn tó bá fẹ́ mú ké à bí ó ṣe ń kà ní tiẹ̀ nígbẹ́ tí kò sí jẹ́ kí ìwé lúlì lúlìyà tí ṣe ṣe ọ̀là tàbí à bàtà báyìí ní ẹ̀dá sí pẹ̀lú alùbàtà wọ́n tún ké kí ló kọ̀ọ̀lẹ̀ ńlọbẹ̀rẹ̀ ńlọbẹ̀rẹ̀ nígbà tí bẹ́ẹ̀ yẹn nígbà kádà ní alọ́ ní oṣù jẹ́rọ kọ̀ọ̀kan tó àwọn lọ gbàjọba wà lóògùn kéèyàn òun ẹgbẹ́ òun ṣe bílù ìlàjọ wà láti ẹjẹ kí wọ́n ti wọ̀n máa ti ṣúyà bí ìjọjú ẹgbẹ́ èlọ ṣé wọ́n tún sí lọ́la ọ̀tún la tẹ́lẹ̀ ẹgbẹ́ wọ́n ṣe bá ń fún twenty days màá wùjọ tó bá wù mí nínú gbogbo ọ̀dọ̀ ọ̀sán máa ń sọ̀kù jẹ́ ojúde ṣe ìfanilé yìí àti ìfàmọ́ ìwọ ìfẹ́ ìwá gbogbo bá ó ìfàmọ́ ṣe kí ni ó ṣe ìgbà mi lọ báwọn ní àwọn yahudi ti máa ṣàlẹ̀ mọ́ wọn ẹ wá máa wo iṣẹ́ àlàìlàìlà nǹkan ńlá ni ní tí èèyàn bá ń gbọ́n gbogbo gbà tí ò rí tí ó yèrè ẹ̀zẹ̀ tó bá jẹ́rọ ńlọ́dá wà lálẹ́ ilẹ̀ Yorùbá gbogbo ń tẹ́mọ́ sí dẹ́rù bá wà ń jọun kò sí nǹkan tí ó bàláǹtẹ̀ ọkàn wò sọ̀sọ̀ náà ni pé ẹ bá ń jókòó ní odó kò ní máa yóò kó sì máa sọ ní odó ní afẹ́ sọ àwọn ará àwọn Yẹ̀húdì wọ́n ti wá àfẹ́kì àwọn ará Màdínà ṣe àfẹ́kì tí wọn ni wípé àwọn ará wọ́n ti di ẹni tọ́jọ́ wípé ìyàwó ló kù tí ń kàn fún wọn. wọ́n wá abàdé bí lọ́kọláyà kan tọ́mọ́tì ní bá wọ́n ìbá hmm. báyìí ṣe ní àná gbóòrò ṣiṣẹ́ bí ẹ ṣe ń ṣe àwọn ará Mẹ́kà kò sí obì ọ̀hún tí wọ́n máa sọ̀rọ̀ tí wọ́n dà sọ̀rọ̀ wọn. fọ́sàtò pàkàtà tọkọ bá ń sọ̀rọ̀ báyìí ó dọ́jà ní tẹ́m wọ́n èsì ìgbé obìnrin sọ̀rọ̀ wọn ìgbà tán yọ́nkànlé ọwọ́ àti ìrọ̀lẹ́ apú méjì wà ní ìyàwó ti mọ̀ pé àfẹ́ súnmọ́ra wọn kí ó dà bọ́ ẹ̀ wà ní àwọn tí ń bẹ̀rẹ̀ pẹ̀lú náà mẹ́rẹ̀ẹ́rẹ́ yóò sì kojú orí àga ó ti yé tìǹà lọ náà bá lọ́fẹ̀ láìláì sí wúrẹ́ láì sí wúrẹ́ so wọ́n ní òbí òkè dá akọ́dá sọ̀rọ̀ ní maka bákan náà tọ́ba di lọ́kọ̀ láyà bọ́kọ̀ ẹ̀ bá ti sí ní kọ́gbọ́dọ̀ gbé ayé ti wá já wọnú ara wọn àwọn ará maka ti ń ṣe àwọn ọmọdé mú àwọn ará maka wọn ń kọ̀m̀pléǹ pé àwọn obìnrin mẹ̀dẹ́rẹ́ táwọn ṣe àwọn ògbà náà àwọn ìgbọ̀pọ̀ tẹ́lẹ̀ tí wọ́n lọ́nà yọ̀ wí tẹ́lẹ̀ tí òun sọ fún wípé ojú kalà dání o ẹ̀sùn ìjọ ojú kalà yín ni o ẹ̀gbọ́n ṣe tẹ́jibíyà tẹ́jibíyà di lárúbáwá ó ní gbogbo ìṣesí tọ́ba ti kú òní mọ̀ nàró ìrìnṣìnáwó ti mú bẹ̀ tẹ́jibíyà rè ọlọ́bẹ̀yìn tẹ́jibíyà tí àbá forúkú méjì lẹ̀ nígbà tí a foríbalẹ̀ lórí ìran tẹ́jibíyà lọ́dún náà gbẹ̀yìn sí báyìí tẹ́jibíyà gbogbo ọ̀nà torí ọba fọ́sà ti kú òní pé àwọn ará mẹ́kà wọ́n ti fẹ́ nu wọn ìṣú tí sì ń bẹ nínú àwọn eléyìí àwọn obìnrin náà ti sọ fún wọn pé ṣé ìbàfẹ́ ìdìkú bí o kí sì ni Yahudi ti dè wọn wọn ní mẹ́n àtàmọ́rọ́ àtàn ìkúbúlìyà mẹ́ndúbúlìyà ẹni wọn bá súnmọ́ obìnrin láti ẹ̀yìn síwájú ààyè bí tó ti súnmọ́ náà ni o ṣùgbọ́n ẹ̀yìn lọ́gbà súnmọ́ débẹ̀ já àlèwáládùn àwálà ọmọ yẹn awo bàdàbí ẹ̀ ń wọ̀yọ̀ ní ọ̀jẹ̀ nítorí wípé wọ́n dorí bó ṣe wá náà kodò odò rẹ̀ náà ìwòkú ni wọ́n máa wù táwa lọ rẹ̀ bí àwọn ìbàdàn bí ẹ wọ̀yọ̀ kìlọ̀kọ́ yìí ìbẹ̀rù tí wá wà ọwá límìtì òjò wọ́n gbádùn ara wọn ju kúnnà ní ta àlàánáwín lọ́gbọ́ aramaka eh, fara eh, mẹ́tínà ìjàkí àpọ̀jù wọn lé wọn níwọ̀n sọ fọ́kọ̀ rẹ̀ tọ́kọ̀ rẹ̀ bá ti ní pé ah, ìjà tó ṣe bá gbàrà lórí ìṣubú so kúnà ní tààlà harfin ojú ojú ṣe ojú pẹ̀tí àfi kọ́ àwọn ohun ọmọ ogun àwọn sísẹ̀mù burúkú bẹ́ẹ̀ ti ohun gbà wọn ìṣọ́ ìbò wọn pé ah, wà láì wá pọ̀ ọ̀rọ̀ ti fọ́n káàkiri gbogbo náà lù ara ni wọn ara ti ń padà wà bá nìyẹn bí ṣùgbọ́n gbogbo èèyàn kò ní ó dá wà lẹ́ẹ̀kan kan náà ọlọ́run wá fẹ́ alájọ́ ọ̀rọ̀ yìí wọ́n wá bí ànábì gangan náà lérí ọlọ́run wá dáhùn wípé ìsá okòó yìí ṣé n táyà ojú sọ yìí àwọn náà pé yẹn wá tí wọ́n máa dẹ́rù bá àwọn ará Madina tí wọ́n máa ìwọ̀n léèyàn ńlá tí wọ́n máa gbéra wọn ga ìsá okòó yìí ẹnu wo bọ́lọ́ ọlọ́run bọ́ bá sọ̀rọ̀sọ̀rọ̀ àwọn ìyàwó ni wọ́n àwọn èèyàn mọ̀tí mọ̀tí ń pè lóko ó kó kàndàkó sẹ́yìn kùlẹ̀ rẹ̀ tí ń pé bò ní náà ó lòun náà lóko yìí tí wọ́n bá pè lóko kìí lọ́gbà òkú tó tóko gẹ́gẹ́ nígbà wo wájú bọ̀bọ̀ fò ní oko kòkó láti bí bọ̀ á kù rẹ̀ irú owó wa ni èrè owó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ jẹ́ mbẹ̀sẹ̀ wa kọ́kọ́ ẹnu fẹ́ǹsì là ń ṣe lórí pápá gbé kòkó wa oko tó bá tóko ìjọ tó bá jẹ́ pé ọ̀nà tẹ́ǹgbà àbọ̀ ọ̀nà òkè ìlú ni ibẹ̀ náà gbà wọ́kù ìjọ bá jẹ́ pé ọ̀nà àṣàlẹ̀ náà ni ibẹ̀ náà gbà wọ́kù ìjọ bá jọ náà ẹ̀gbẹ́ ni ẹ̀kà sájọ mẹnu àlà pẹ̀lẹ́ lómi ìlú nìkan lẹ́ni ìdíkẹ́ kan fi pèrè gùn ẹni fi ṣe kíríkọ rẹ̀ ẹnu àlà àgbáyún ọmọ lónìí náà hm? wọ́n sì máa ń sàmì sẹ́ àgbọn mi tàbí ọ̀pọ̀ mi náà àlàkóyè òkú tó ọlọ́run kọ́kọ́ fún àyàwó wa wí òkú ìtumọ̀ ní wípé kò síbi tẹ́ ìlú gbà òkú yìí pè ní harufu nítorí wípé ó fi wé nǹkan gbégbìn ibi ń ti nǹkan bọ̀ tí gbìn ibẹ̀ ni tí wọ́n bá kórè tó ọba ti ti tó ń ti kórè ẹnì kejì ọwọ́ alẹ lọ dé àyè ibi tí wọ́n sọ wípé o ti ní ẹ̀tọ́ sí èpè. muskila wa ni wọ́n ní kí ni muskila ọ̀hún ọlọ́run máa lo harfu kan harfu ní agbára òun ní àlá ọ̀bá dàgbà sọ́ra nìkan wípé walladhina hum ní fúru yuharibun àwọn tó wípé wọ́n máa ń sọ abẹ́ wọn illa àlá azwajin àti lára àwọn ìyàwó wọn nìkan àwọn mọ̀lákẹ́tà ìwọ̀n fàyínà mọ̀gọ́rù mọ̀lẹ́ omi ilá àlá àjùwájú wọn là àlá yẹn ajẹ́ wípé ìsìsìnáwù tá a rí lọ́dọ̀ ṣáárì ó nìkan ní wípé ẹnìkan àti nsìgá tá a bá ti rí ẹ̀rí mi fún mi àlá ti àlá làgbogbo kan ṣùgbọ́n a fi pọ̀ jù wadan akhlaq akhlaq ni wa mari di benu shoje mari di benu wa atun wa da limu wa illa ba eja le won te ba le won te ba ri an lekin won mo Ẹ̀wọ̀n bọ́ta wọ́n àwọn ọmọdé Ẹ̀sọ́rẹ̀ ọlọ́run àwọn àpé ìwà àwọn ọmọ Ọ̀dá, mọ́sálà ta fẹ́ sálàyé, ó ní mọ́sálà afẹ́ sọ hadisiyan, fikihiyan, fidiyan, sáwọn kó mẹ́tẹ̀ẹ́ta pọ̀, à ń tara wa ni, ó ní mọ́sálà kí wọ́n máa lábẹ́ ara wọn kí wọ́n máa mọ àṣàkàrí ara wọn so kéèyàn wá fi wé pé ṣe bí ọkọ àtìyàwó ìlà wọn ṣó wà pàmísíbù àbíkọ́ wà pàmísíbù so àwa fẹ́ fẹ́sẹ̀ tìrìtẹ̀ ha tìrìtẹ̀ ilẹ̀ hadith bilifiki wà bí tìrìtẹ̀ ṣùgbọ́n nánú akhlaq mọ́rọ̀tẹ̀ ní ọkọ̀rọ̀ nánú akhlaq ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ṣe bàbá ìsí máa mi lọ a wà ní fàhádá síkàtùkúlé náà rẹ̀ àti kíkàtà rẹ̀ tòkí wọn à ń tú lọ ni síkàtùkúlé náà tòfin àbẹ́rẹ̀ nígbà وهذا تفسير الصحابي هل يكون من قبيل المرفوع لا بالإطلاق لا so tafsir bá kò lè di ara nǹkan tá fi fúnukù rọ́pù illa idha kana muta'alliqan bi sababi nuzuli al-ayati bi khabari sahabi wa masalu àti àmú àtàrò jadu na lẹ́wà هذا تفسير من هل من قبيل المرفوض بمجرده فيكون من قبيل المرفوع إذا كان متعلقا بسبب نزول الآية بخبر من؟ بارك الله فيكم بخبر المطهور كقول جابر بن عبد الله رضي الله عنهما وأرضاهما كانت اليهود تقول من أتى امرأة في قبولها من دبورها جاء الولد أحوالا أغنوا فأنزل الله فأنزل الله تعالى nisa'ukum harfun lakum واضح سفيان ẹwà máa wò àṣírí ìmọ̀ làwọn àfá ò wọ̀láyé ọlọ́run bá ní ń pọ̀ntú ọ̀pọ̀lọ ibi wàtàmì bí mú fọ́rọ́dì fìlì máa kọ́ tìrì wàtàmì bí mú fọ́rọ́dì fìlì máa kọ́ tìrì máa kọ́ إفا مطلقا للتابع ما قد أضيف مطلقا للتابع ما سمي في المقاطع بالمفرد مقاطع جموني جم جوامع مقاطع وتمنقل مقاطع أيضا سوري جمو كنيه gbé mú sọ́dù rẹ̀ wá gbogbo tí wọ́n ti á fi ti sọ́dọ̀ tàbí tí è sọ́dọ̀ ànábì tí è sọ́dọ̀ tàbí wá sọ ní mú fọ́dù màkọ́tíù òun náà ni màá <laughs> ẹ̀rọ ẹ ti gbé tó wá ẹ̀ẹ́ ìgbọmiyé <laughs> mọ̀kútù sọ́rí mọ̀kútù afan wàsánbẹ̀bìlì mú fọ́dù ìfìlì màkọ́tíù mufradu mọ̀kọ́tíwì mọ̀kọ́tíwì máa pè é bẹ́ẹ̀ kí lọ máa pè bẹ́ẹ̀ gbogbo jẹ́ láti pìtì sọ́dọ̀ dípò ọkọ̀ sọ wípé walhadithul mọ̀kọ́tíwì ẹwọ ìbára àwọn akọ́lá ìtìmọ̀ ń ṣẹlẹ̀ ní máa ń jẹ́ àálà kútúbà wú ṣe ìkọ̀kọ́ كفر خطوه وقل صواب وسمي بالمفرد من قول تعالى بقى شويه تقول تقول مقاتل جاوني ثم قتلوا أتوان أتوان مقاتل وواني سمي بالمفرد في المقاتل مفرد مقاتل مقتول pè bẹ́ẹ̀ kí ni máa pè bẹ́ẹ̀ máa kọjú òbí fà múdúrà kan lè káàkiri gbogbo tó bá jẹ́ máa ti fi sọ̀dọ̀ ta tábì ọ̀kùtúrù òun làwọn yìí. واضح ومثل لذلك ما ذكر العلامة الخطيب في كتابه الجامع جامع الجامع الجامع لأخلاق الراوي وآداب السامع للخطيب البغدادي للخطيب جنوة الجامع لاخلاق الراوي واداب السامع شو أفا افاوى مؤثر كوامل اه، عاطف قرنا يقول المقتول ما اضيف الى التابعين قولا كان او فعلا مطلقا Naam. Hmm. Thank you.

في كتابه الجامع وهو الجامع لأخلاق الروي وآداب السامع خبرا ìṣẹ́jú. Sarko? Khobaran. Eh. جعفر جعفر ابن محمد عن أبيه عن جده عن النبي صلى الله عليه وسلم شادي باقي ناي ìdébì mú lọ́nà tí wọ́n mú lọ́nà sọmọ létí ìlú kọjẹ̀ má وما جاء عن الصحابي فهو سنة وما جاء عن أتباعهم وقم أتباعهم فهو أثر ومن جاء عمن عمن فهو بدعته وهذا الخبر موجود so wọ́n ń gbé káàkiri wípé anábì sọ wípé máa já anìlà fàwúwà fàríbọ̀ in tó bá ti wá látọ̀dọ̀ ọlọ́run ọ̀ràn yẹn nìyẹn wà máa já ànàbí yìí kùn ní tí nàbí yìí bá sọ kàlìfàríbọ̀ bí ọ̀ràn yẹn ló náà wà máa já ànìsọ̀hábàtí fàhùwà súnà ẹni tí tàbí mi bá sọ súnà náà ni wà àìmílẹ̀ wọ́n mọ́ jà náà báyìí wọ́n ti ń tẹ̀lé àwọn sàbí ohun tí wọ́n gbà mọ̀ lọ́dọ̀ ọ̀tún tí wọ́n sàbí máa lọ́dán ní tí wọ́n bá sọ fún fọwọ́ asarun nítorí kí ìṣẹ̀sìn ní wọ́n mọ̀ já amandu fún anísìn bídà bíọ́nù mìíràn rahman ààbọ̀ síbi mọ́rúsálù torípé náà ní mẹ́sàálù wọ́n sọ pé a lè parí lẹ́rẹ̀ ìrìn ẹ̀lé nínú ọwá kó wà mọ́rúsálù hadi bima yaqulu attabi'u منقطع الحديث ما يختزل قبل الوصول للصحابي رجل قبل الوصول للصحابي رجل هذا صلى الله وسلم على محمد وعلى اله وصحبه ما صلى الله عليه وسلم ورد في جزاكم